ìdádé ìlànà akọjá padà tán ní bá ní ìyá tó di sọ pé òun ní fẹmi ní sọọbù pé èmi bú ọmọ òun kan. mo bá yọ ayé mi lẹ́nu ọjẹ́ bára dàda sọ́hùn n ó ṣe n ó ṣe n ó ṣe jẹ́kọ̀ n ó ṣe fún sọ́ọ̀bù n ó fún sọ́ọ̀bù kó kọ́ ọba ayé mi jẹ́ nígbà tí mo ti ní gbogbo pàtíkúlà bó ṣe ń tírèsì àwọn ọmọ tó tírèsì ni wọ́n fún sọ́ọ̀bù tó bá yẹ gba sọ́ọ̀bù àdúgbò yóò nítorí kíni. Ah, ọkọ mi bíléèdì ọlọ́nì ni. Ah. Ah, mọ́mọ́. àwọn ni bíléèdì ọlọ́nì. Ah, mọmọ kọjá rẹ eh, ìgbà tó àwọn ọmọ àwọn ọmọ ni àwọn ọmọ lójúgún régé yìí ah. torí gbogbo ọmọ tí mo kó jọ tí mo sì mọ̀ pé wọ̀ gan ọ̀fẹ́ múra kó kó kó sùtùwẹ̀l níbi ẹ bá ti di ṣẹkẹrẹ náà ọmọ náà ti ẹjọ́ máa sígírà síra yín ẹjọ́ máa sígírà síra yín. sẹ́yìn ẹni ò lè jẹ́ ká ẹ fẹ́ mi ní sọ́ọ̀bù tí mi fẹ́ fi sọ̀rọ̀ ajé. mo fọ́ sọ́ọ̀bù jẹ́ fẹ́ lómi. èmi ọ̀wà gba sọ́ọ̀bù ni agidile gba ẹyọ yára èmu kọ́kọ́rọ́ nu lẹhun fi pé mi ní sọ́ọ̀bù. àní o sì kókó sọ́ọ̀bù ó ni. àkọ́bí ọmọ tí ẹbí tó yọ̀ sí ẹ bèrè pé oyún oṣù mélòó ní bẹ́ẹ̀ nú ẹ̀ wèrè pẹ̀ntín wò. ẹ̀bẹ̀ epo lóṣù mélòó ní bẹ́nu ẹ̀ èmi ti fún lóyún ẹni mo fi pé kí n kẹ ẹ jáná mi kẹ ẹ máa jẹ́ bẹ̀. àsìkò wo ló kò láàbù ẹ̀. èmi ò mọ o. ṣe ẹ ní tí mo sọ fúnra tó la tó kó sí yìí o. ṣé n ọ̀dà lọ́kùnrin láti fẹ́ ọmọ yín ni. àwa ló ọ̀dà ni bí sóòdù olórí ẹni ogún yìí ni àbáṣepọ̀ ọ̀dù ó tún mú mi ẹ mú mi eléyìí náà ti fún mi. irọ́ lọ pa ebi wọ ni ebi wọ ni.